علي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ọ̀rọ̀ ìwádìí bí ìta àti tó fọlọ́ nípa ìṣe ọ̀rọ̀ ìṣe àti ìṣẹ́kárí àbùkọ́mọ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àwọn ìtẹ̀síwájú lórí àlàyé tí a bá lọ nínú ìgbéra ẹ̀kọ́ déwọ́tò ìṣáálá sí àbẹ̀bẹ̀ ibi ẹ̀kọ́ ìràwọ̀ àmì. ibi tí a kàgbẹ̀ ìfúra wa. ونسي الإمام ابن أبي زيد رحمه الله تعالى في وصفه لم يزل بجميع صفاته وأسمائه الله أوبا oyè gbogbo kò sì ní yẹ kò ní gbò lórí àwọn orúkọ rẹ àti gbogbo àwọn ìròyìn ẹ yẹn pé ìròyìn yìí ọlọ́run máa ń gba ìròyìn ẹ̀ lọ bẹ́ẹ̀ lẹ́nu bákan náà orúkọ ọ̀sìnlẹ̀ tó mú abẹ́ lọ gbére láì ní níbẹ̀ yìí. ṣé bá sọ fún wa pé ní orúkọ ọlọ́run àwọn àròyé rẹ̀ kò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ gbà pé kò ní òkun. ọlọ́run máa bẹ lórí àwọn àròyé rẹ̀ lọ́nà ni máa bẹ lórí àwọn orúkọ rẹ̀ lọ́nà ni. فعلى أن تكون صفاته مخلوقة وأسماؤه محدثة ọlọ́run tó bí kọjá wípé kí àwọn ìròyìn kó wá jẹ́ ẹ̀dá lọ pípọ̀ ọba tó ní ìròyìn yé ṣẹ̀dá àwọn ìròyìn rẹ̀ náà gbọ́dọ̀ jẹ́ dá bákan náà wà asma'uhu muhdatha ọlọ́run ó tóbi kọjá wípé ní káwọn orúkọ rẹ̀ wá jẹ́ tó ní bẹ̀rẹ̀ àbí bá a dálé tó ta kìrìtì ẹ̀ torí pé ọlọ́run tó lórúkọ náà kìí sọba bá a dá àwọn òròyìn náà ní ìyẹn náà ni a lè sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àwọn orúkọ rẹ̀ káfíńtà kàfọ́dọ̀ ọlọ́run أنت القهار أنت يا قهار ṣàánúmi nítorí kí la fi orúkọ ọlọ́run kárẹ sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run fáàbí kàkàtọ̀ lọ́dọ̀ ọlọ́run torí pé kìí ṣẹ̀dá a lè ṣẹ̀dá bí akàtọ̀ sí ọ̀dọ̀ ọlọ́run. bákan náà a lè fi ìròyìn ọlọ́run búra ẹgbẹ́ kí la fi fi búra torí pé ìròyìn yìí ṣẹ̀dá a lè ṣẹ̀dá búra. ànájú ni mo fi ẹni tí ẹ̀mí mi wà lọ́wọ́ rẹ̀ mo fi búra balẹ̀ mi ọ̀rẹ́ wà lọ́wọ́ rẹ̀ ọ̀nà ní ọ̀nà àlá tó káyí pa àwọn orúkọ yìí àtàwọn ìròyìn yìí ẹ̀dá ni wọ́n ni àmì wọn fi wọn ṣàkàbọ̀ nígbà bàbá bẹnu bákan náà àmì wọn fi wọn búra nígbà bàbá búra torí nípa gbọdọ̀ mọ̀ nínú àdìsọ́kàn wa ni pé àìsí ẹ̀dá ti àkàtọ̀ tí ọlọ́run táwọn ọlá alágbájá ká máa fi tọrọ nǹkan lọ́dọ̀ lọ bákan náà àìsí nǹkan ní ìbúra yàtọ̀ lórúkọ lọ àti ìròyìn tó yẹ pé àágbà pé àwọn orúkọ ọlọ́run àtàwọn ìròyìn ìwé ṣẹ̀dá bákan náà ọlọ́run bá tó ní wọn kò ní bẹ̀rẹ̀ pẹ̀lú pé àwọn ìròyìn náà ní bẹ̀rẹ̀ pẹ̀lú pé ìròyìn ẹ̀dá ọlọ́pẹ́ ẹ̀dá ní bẹ̀rẹ̀ ìròyìn ẹ̀ lóṣìṣẹ́ ní bẹ̀rẹ̀ ẹ̀dá sì ló pin ìròyìn ẹ̀ lóde ní òkú. Sọ́wọ́ pẹ̀lú kan ní olówó ń sùn. Ọjọ́ tá à ń pè ní àlùgẹ̀ní ìgbà àbárọ̀ jẹ́ gẹ̀ní. Ìjọ tó lówó ni abẹ̀rẹ̀ sí ti ní kíni. Lòlò ẹ̀fẹ́ ìròyìn ẹni bẹ̀rẹ̀. Kódà tó lé wọ́n sì wà kú ní ètò ìlú owó. Ìròyìn bá tọ́. Ìròyìn ọlọ́run ọmọ òbí bẹ̀rẹ̀. Sọ́wọ́ pẹ̀lú kan ní ọ̀gá àgbẹ̀kọ́ lọ́nà lórí the director ìjọba yẹn ní ẹjọ́ ga tó bá tó bá tẹ̀ ńkọ́ àwọn olùfàyà sábà tó yọ pé director jà lórí kí ni ẹ̀ẹ́dẹ́ director ó ti lọ kò sí fọ́mà níbi ìròyìn ọlọ́ọ̀ lórí pé kò sígbà tó bẹ̀rẹ̀ kò sígbà tí yóò ìròyìn ẹ̀dá nígbà tó dábàá ṣe ìkọlá tó lè fi ẹ̀rù ìròyìn ẹ̀dá ètò jẹ́ dàrẹ́ ẹ̀sìn nígbà tó lè dàrẹ́ ẹ̀sìn ṣùgbọ́n lọ́yọ̀ ọlọ́run ọba ẹ̀sìn tó wà láti tẹ̀lé ọlọ́run ọba àròsáàkù ọba tó yẹn aláríṣìkì kìí ṣe ìgbà tó dá wa nífẹ̀ẹ́ jẹ́ aláríṣìkì. bàbá tó dúná ńkọ́ yóò ti gbẹ̀jẹ̀ ní pẹ̀lú ẹ̀mí. àlùmọ́ fún àgbègbè ìdàgbàsókè wa ní wàá ẹ̀dùn wa Malik Fagir. Imam Malik Fagir ló dé fún eh, Junior Malik. Orí pé inú àwọn tí wọ́n tẹ̀lé lórí àbúrò Malik gan. Ẹni àbáyọ. Lẹ́yìn tí wọ́n Malik ló gbọdọ̀ ní wọn lẹ́bi rẹ̀. Ṣùgbọ́n ìgbọ́lá ni wọ́n Malik níbi mọ̀kọ́dúnmọ̀ mọ̀kọ́dúnmọ̀ yóò fi ọ̀rọ̀ tuntun tí a rẹ̀ ká àtẹ́bá bẹ́ẹ̀ ló ṣe ọ̀pọ̀lọpọ̀ lè ké lè ké fún aláwọ̀ gẹ̀ẹ́dì tí ra àwọn ọmọ ìkíyà ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ àkíyà pàtàkì àwọn tó lágbára sí ara rẹ̀. Ewu tí a lè máa ń àbíbí àgbẹ̀rẹ̀ wá lọ́sọ̀ pé kálá màmú fún àgbẹ̀kálá ọlọ́run bá mú bá sọ̀rọ̀ ọlọ́run bá mú ta fún ọ. Bìkàlá nìyí pẹ̀lú kéwì ẹlọ́run rẹ̀. Ẹgbẹ́ ta bá ní ìyẹn sọ̀rọ̀, òun gẹ́gẹ́ sọ̀rọ̀, ọ̀rọ̀ ta dé sọ̀rọ̀, ọ̀rọ̀ tó jáde lọ́dọ̀ rẹ̀ náà ni. Ṣùgbọ́n bìkàlá nìyí tí àbá yìí sọ̀rọ̀ ó tún ní ìdíje fi sọ Ọ̀rọ̀ ọ̀tọ̀ lóun gẹ́gẹ́ ọlọ́run Alẹ́ mi ò wà tó má tó

òní musa gbọ́ o làbáyé fún bèbè kálíkẹ̀ kìí ṣe ẹ̀dá nínú àwọn ẹ̀dá rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run náà ní alukur'an ọ̀rọ̀ náà náà ní sọ́lọ́ bá musa bọ̀ làbáyé fún bèbè àwọn ẹ̀dá rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ gẹ́gẹ́ ọmọ ẹ̀kọ́ inú ìbáṣọ̀rọ̀ ni ọlọ́run bá ní ọba sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́lọ́ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọlọ́run ọ̀dọ́ ẹ̀ ló ti bẹ̀rẹ̀ àwọn àkóní tí ó ní nínú ìbádà ọ̀dọ̀ ọlọ́run lọ́n ti jáde ẹ́ ebi tó wá lágbègbè ọlọ́run lẹ́sẹ̀ ló sọ làkàlùkù lè lè kálùkù kìí ṣẹ̀dá nínú àwọn ẹ̀dá rẹ̀. inú rẹ̀ dájú ìròyìn ọlọ́run pé ọba sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́. ọ̀rọ̀ wo àwọn àkókò kébè láwùjọ ìwà sọ́ọ̀tù ọ̀rọ̀ tó ní lábùkù ni tó ní gbólóhùn tó sì ní sọ́ọ̀tù sọ́ọ̀tù ti fọ́ ikú ẹgbẹ́fọ́ kí ló tàn án báyìí lọ gbogbo àlàyé pé pé nípa kọ́lọ́ sọ̀rọ̀ kò sọ̀rọ̀ oríṣiríṣi àwọn ilẹ̀ agbára jáde ẹgbẹ sọ̀rọ̀ agbára rẹ àwọn afúnni nínú màá sàlàyé ẹyẹ ké fún wa èkó ní bá yí ọ ọ̀rọ̀ ta lọkọ ń sọ ọ̀rọ̀ Ọlọ́run gẹgẹgẹgẹ ni òun ló sọ òun làbálẹkù nìkálí kìí ṣe dáwọ wọn sọ pé ọ̀rọ̀ yẹn dè láwùjọ ìwà sọwọ ọ̀rọ̀ tó sọ pẹ̀lú lásìkò ní o pẹ̀lú sọwọ pẹ̀lú owó lẹsìn eléyìí náà sọ abáwà lórí ìwé ìfẹ́ nìkan tó béèrè pé ibi ọ̀dọ́ ọlọ́run ti sọ̀rọ̀ kò sì rú wọn lójú bẹ́ẹ̀ làwọn pàdé làwọn náà dé wọ́n bá tó padà yá táwọn ìjà níyà ń làwọn bẹ̀rẹ̀ sí gba àwọn ìròyìn ọlọ́run dànù tí ti sọ̀rọ̀ yìí. orílẹ̀-èdè kẹrù ni ọ̀nà ọ̀dáná jáde fún òbí ní àpò lọ́kọ́ pẹ̀lú lóyè wa òun náà kọ́ lọ́kọ́dọ̀ àwọn kan ìgbẹ́ni tó wá gba ìròyìn ìfẹ́rí omi jáde fún òṣòfò wa ìrẹ́lẹ́ tó bẹ̀rẹ̀ ní jàdé yá jàdé ó bẹ̀rẹ̀ ní sọ́nà yìí pé ọlọ́ọ̀bá sọ́nà àtàlá òun ní àwọn ọ̀rọ̀ pé tẹ́bá tó ní wé tẹ́bá tó tẹ̀lé ní ìyẹn ìyẹn tó fi ń wẹ̀ dání. ìkan nínú àwọn ọ̀kùnláfà àwọn òmàrà ń ṣe Khalid bin Abdullah al-Qasimi òun gẹ́gẹ́ ló mú arákùnrin kun lẹ́sẹ̀ á ah, wọ́n fẹ́ balẹ̀ jẹ́rìí olùkèrè ìpìlẹ̀ àbídà ló fẹ́ rìn. arákùnrin káàdì ibùdó abdullahi al-kọ́sílì ó pe ibi sọfà rẹ̀ wọ́n ní ẹ̀kú ọdún ìtàkùnfàlọ́ lọ́dún ọdún ọlọ́mùbá lọ́wọ́ gbogbo wa ẹ máa lọ lé ẹ̀rí já ní ọ̀sán wa nìyí èmi òbí ọdún òbí ọdún lóde kiri ní oṣù nàìjí ó lọ́lọ́run sí lórí àlára àti ọlọ́run sọ̀rọ̀ gbogbo ìròyìn ọlọ́run yóò gbàdá. ibẹ̀ ni inú òyìn ti bẹ̀rẹ̀. Tọ́tọ́ pé àwọn àlùmọ̀ tẹ́sílà dé ẹnu tẹ́sílà ló tẹ́lẹ̀ gbogbo tábà tó kàlámùlá kàlámùlá ọlọ́run sọ̀rọ̀ àti kùránì ọ̀rọ̀ náà ìrànwọ́ ní kàlámùlá màkàlóògùn ọ̀rọ̀ náà tó jẹ́ kíni àlùmàkàlóògùn ọ̀rọ̀ náà tó jẹ́ dàní. Wọ́n lọ́nà kẹ́kẹ́ ibi ní sọ. Jẹ́bí ń lọ àti ìròyìn dé bá wá fẹ́ kábìrì rẹ̀ pé ó sọ̀rọ̀ ìdí ẹ̀dùn bá fi ọ̀rọ̀ ẹ̀ gẹ́gẹ́ ní o léṣe bí ní ló fẹ́ dá o. Abèrè ìpìlẹ̀ rẹ̀ báyìí àrùn torí pé nínú ọ̀rọ̀ àkídá àyẹ̀sí àrùn yẹn túbọ̀ òun bí. Àtàlàyé tó jẹ́ ilé ọlọ́run ọba ọba tí ló ń sọ̀rọ̀. Ẹlẹ́yà ni kékeré ọ̀rọ̀ ọ̀rọ̀ yóò kàn fi tìtìra rẹ̀ bí wọ́n ń kàlámù

ẹ̀dá dàbẹ́dà kan ẹni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀tùlá bẹ́ẹ̀ ni àpọ̀ bẹ́ẹ̀ ni kàlámùlá ó fi tìfẹ́ aláàbí wọn lé ní ìyẹn láti ní ìjọ fáfi kòsìrì ẹgbẹ́ wọn fẹ́ pàtàkì alẹ́ bẹ́ẹ̀tùlá ọ̀túnlá ẹ̀ abdulá àbí mẹ́fọ́kànlá gbogbo nǹkan yìí ọlọ́run ti tìfẹ́ra rẹ̀ ẹ̀dá sì ni wọn. ẹni bẹ́ẹ̀ ni ìdìkùrá mi ọ̀nà méjì làwọn ènìyàn náà ń gbé tẹ̀sí àpẹẹrẹ ìjọba pàtàkì ṣeré sínú àti kọ́nà wọn tó nìkan láti fi gbé ìlú fún ìyá àti ṣàbá àṣẹ ilé ọlọ́run lọ́run lágbọ́n ìfún ṣàlá ọlọ́run gbé àtẹ́lẹ̀ nìkan àìdá sí làwọn nǹkan but ọ̀nà ẹ̀kẹ́jì ìjọba pàtàkì sí àná pé nǹkan yẹn ìròyìn ọlọ́run gẹ́gẹ́ tó wà níbi bá ti dùn ká kọ́ ọlọ́run rẹ̀ ní kàlámù láà ẹni pé kàlámù dájú ọlọ́ọ̀dẹ kí ni mo dájú bẹ́ẹ̀ bí mi ti dájú tọ́lọ̀ dájú tọ́lọ̀ wá ní bẹ́ẹ̀ sì là èdè bẹ́ẹ̀ ni kàlámù láàrú rahmatullah àánú ọlọ́run ẹ bẹ́ẹ̀ dáadáa bẹ́ẹ̀ dáa kọ́ kìí fẹ́ dáa ìròyìn kí ni ìròyìn ọlọ́run ni wájú ọ̀la bẹ́ẹ̀ dáa ni àyíké dáa kìí fẹ́ dáa yájú ọ̀la ọwọ́ ọlọ́run gbogbo ẹ̀yẹ fẹ́ dáa ó yàtọ̀ sí ìta àtọ́lá kan pé bẹ́ẹ̀sìlá rasulùlá abdullah náà kọ́tọ̀lá ó yàtọ̀ sí. Ìnà àfà lọ́dà tí wọ́n ti wá fẹ́ sọ̀rọ̀ nípa Kùránì ní Alkùránì kàlámùlá Kùránì ọ̀rọ̀ lọ́dọ̀ bẹ́ẹ̀rù màkàlú sí kí èdè ìṣẹ̀dá. Kí èdè àtẹ̀lẹ́ kó láti fi rọ́dù fún àwọn àlùjáàmì àtàwọn àlùmọ̀tẹ́sílà ìṣègbèlè tó wà ní kàlámù ẹ̀rí bàbá yàrá wípé kàlámù Musa di kàlámù yìí ọlọ́run bá Musa sọ̀rọ̀ àlejò àti sàkóso àti tó gbà ọ̀rọ̀ ọlọ́run lè kéré pé sísà tó dájú ló sísọ ọlọ́run gẹ́gẹ́ ní làkàlùkù ní kàlùkù yìí bẹ̀rẹ̀ náà ẹ̀rẹ́ àwọn tó bá bọ́ wá dé ẹ̀rẹ́ ni àwọn àṣà ìrà àwọn ní àkọ́bá látàrí ní àgbà gbogbo ìròyìn ọlọ́dà ṣùgbọ́n látàrí ní tọ́ka wípé ìròyìn méje tó wà ní ìròyìn ọlọ́run la gbọ́dọ̀ fẹ́ lè rí ìròyìn látàrí rẹ̀ bẹ́ẹ̀ bá tó mọ̀ mọ́ àwọn mùsẹ́sì àtẹ̀jà lẹ́nu bá lọ́rọ́ ní ìdíkẹ́ bá gbogbo ìròyìn ọlọ́dà àwọn ní látàrí ti àwọn ẹ̀sán wọlé látàrí wàdà ẹ̀ wọlé nínú tó bá gbà wọlé rẹ̀ pé ọlọ́run ọba ọba tó ń sọ̀rọ̀ ni ẹgbẹ́ kàlámù láti ọlọ́run ọba ọba tó ní ọba tó ní sọ̀rọ̀ ni ṣùgbọ́n òun kàláàlú mọ̀ sí ọ̀rọ̀ títí wà nù rẹ̀ sí ètò jáde ni. àbádá ní ìgbẹ́fẹ́ wọ́n ti fi táwọn yẹn lọ. ṣe ọ̀rọ̀ tó wà nù rẹ̀ sí ètò jáde ni. ṣéyìn wá jọrọ̀ títí ìrọ̀bá tó jáde àìsàn lọ́rọ̀ sínú ẹgbẹ́ sámẹ́rì bá fẹ́ lọ́lọ́run sọ̀rọ̀ mẹ́rin wọ́n ní àgbà kó kàrá ní kàlámù láǹtí ní màálù kò é tẹ̀dá ṣùgbọ́n kàlámù ẹ̀mẹ̀ ká ní ṣé tó bá fẹ́ kí mọ̀lẹ́ka gbọ́ àwọn ẹgbẹ́ náà jìbìrì ẹ̀yìn sí ẹni wàá ní síbi kan ní jìbìrì ló wà gbẹgbẹ yóò ṣe wàá rí yóò ṣe wàá lọ mọ bá àmẹ́bí tọ́lọ́ bá ní kó mú bá kí náà fẹ́ ká sí ọlọ́run wọn ní kí ni ẹ̀rí ẹ̀kẹ́ ń dààmú káàkiri lẹ́yìn. àwọn àtàrí ẹ̀dọ̀ ọ̀fẹ́ rẹ̀ lọ́kọ̀ọ́lá àgbáyé jẹ́ fi gbogbo ẹ̀rọ north africa ní ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ẹ̀rọ libya morocco kìnnìkan gbogbo tó fi dé west africa wáyé náà ìrìn àwọn afáàmì tó ju wẹ́tò kẹ́dé dé nínú àtàrí àní àwọn nàìjíríà ìyẹn kọ́ ọ̀pọ̀lọpọ̀ àdúgbò tí ẹ̀gbọ́n kìlẹ̀ yín nípa rẹ̀. yẹ́n mọ̀ lé ọlọ́run bá ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ mi pa ni. bí wọ́n bá ń tẹ̀lé pé kódà àfa àkọrin kọ́dọ̀ pé iná kàlá làbí kò á dì báyìí tẹ̀mọ́ jí lálùkà ní mọ́tẹ́nìkan nílò ayé lè fi kọ́ pé ọ̀rọ̀ ni tó wà nù ọkàn ni ọ̀rọ̀ akọrin ní ẹlò. akọrin owó tó ń kọrẹ jẹ́ àkọlù nígbà táyà ìfọwọ́ wà nígbà ní akọlù bẹ́ẹ̀ ní ẹ̀ṣá ẹ̀rù nẹ̀sọ̀rọ̀ wọ́n ní olókọ́ ní orí ẹ̀fẹ́ ọ̀rọ̀ bí ti ń gbénu à ìrìn àlè náà ló fẹ́ ṣáàjì à níbi làbí àwọn ẹni ṣe lọ́dún sọ pé bàyẹ̀ bá padà là ẹ̀kúrò kọ́ láyé àpọ̀ ìkéde bẹ̀rẹ̀ ẹ̀ bá ti ní. làlà ẹ kò bọ̀ hàn ní mọ́ ní bàbá Kùrán ọ̀rọ̀ àwọn kí ọ̀ ẹni tó yẹ pé ẹ̀rí tó wà ní kùránì jẹ ìgbẹ́ ìtọ́lọ̀sọ ìtọ́lọ̀sọ ọ̀rọ̀ náà sọ̀rọ̀ ni ó wá gbáyẹ̀ tẹ́jẹ̀ kò fi tẹ̀lé mọ́ kúbù hàn sí ọrú wọn àìsàn kàdánlá ìgbà tí ó bá mẹ́rin wá yẹ̀kúlò kọ́lá àtọ́lù lọ́pẹ̀ ní àtọ́lù sọ lọ́wọ́ akọ́rù láti tẹ̀lé tó táwọn yẹn tó ń lágbára àwọn ẹ̀dọ́ ní kùránì kàlámù ọlọ́run bá máa ń gbé èyí tó bá fẹ́ kọjá wáyé tó jẹ́ àròbíà ìní ní àròbíà ní ọmọlẹ́kọ̀ èyí tó wáyé tó jẹ́ ìbòríyà yóò jẹ́ kẹ́wọ́ ìní ibú bóun gẹ́gẹ́ sọ. ibùnà ibùnà àbídàwò bàbá náà kọ́ ní orí tí wọ́n ní àìrí àwọn kẹ́nà sọ ọ̀pọ̀lùbẹ̀rù màkàlókì kàlámù màlẹ̀ sínú wọ́n bá kiri àyè tí wọ́n mọ̀ sọ ní pé kùránì ò gẹ́rù màlúùkì ọ̀rọ̀ náà bá wà fún ti ẹ̀dá. bìbáàlì kàdáàlì àtúnṣe ìyáwó àbùsọ́kù àwọn àfáà gidi olùfáyọ̀ ọlọ́run ìfẹsẹ̀fẹsẹ̀ náà. kí ni ẹ̀mọ̀ pé fún àwọn mùsẹ́bílà àwọn àṣáyẹ̀lá gbogbo débi nǹkan tí wọ́n ní olùkọ́ ní pé pírísìpù kalẹ̀ pírísìpù yẹn ni àwọn abẹ́pàpù tó dọ́gba wọ́n pé ní kùránì ò ọ̀rọ̀ ọlọ́run ni tọ́lọ́run sọ gẹ́gẹ́rẹ́ fún àkókò yẹn kí ni ìpẹ̀lẹ̀ náà àìwà kírísítọ̀fẹ́gbẹ́ ẹ̀dẹ́ èèyàn bẹ́ẹ̀ sọ́nà ọ̀rọ̀ àwọn ìròyìn tó bá ti bẹ̀rẹ̀ ní ẹ̀dá ẹ̀rọ ìròyìn ọ̀dọ́. jẹ̀mọ́ bàbá ní ìròyìn gbọ́rọ̀ ọlọ́run gbọ́rọ̀ ebi bẹ́ẹ̀ ní gbọ́rọ̀ gbọ́rọ̀ ló fẹ̀jọra wọn tí àtúntàn kẹ̀yìn tó bá tẹ̀lé lórí. bàbá ní ìròyìn gbọ́rọ̀ ọlọ́run gbọ́rọ̀ àìmọye àwọn ẹ̀dá gan láàrin ara wọn ní ìfẹ́ pé a máa ní ìyẹn lọ́wọ́ àbí ìgbẹ́ náà lọ́wọ́ pé a ti lọ ikú jọra wọn ta ló ti kọ́ wọn olùjáde àbí ọ̀rọ̀ bá ẹ̀yìn wọn ní ìjọ tó kíní ìjọ lọ́wọ́ nú tí wọ́n lọ́wọ́ ìyẹn jáde a ti lọ kó lọ́wọ́ ìyẹn lè lọ́wọ́ nígbà bá ní ìyẹn lọ́wọ́ ìjọ lọ́wọ́ bá ti kú lọ́ra wọn àwọn ẹ̀dá jẹ ká dá ìròyìn tọ́jú àìròyìn tó dání. Tí wàá tọ́jú lórí fọ́nà ọba ìtọ́rọ̀ Kùránì jẹ ẹ̀dọ́ ọlọ́ọ̀ni. Àlùmọ́mù Ahmad rahimahullah ta'ala ẹnu àwọn fẹ́ dúró tó wọn lọ́rùn. Ṣùgbọ́n Ahmad náà kọ́lọ́ mú fáwọn ẹni bí lágbára lórí wa. Àwọn oníbídíà, àwọn alùn àwa, àwọn onífẹ̀ẹ́nu, kọ́lọ́ mọ́ dẹ̀wọ́n tó wa. Torí pé kí wọ́n rẹ́ àwọn aláṣẹ wọ̀ sára àwọn olórí wọ̀ wọ́n fi àjẹ àwọn olórí sọ́nà tó ti pẹ́. ìyẹn mọ̀ ní pé àyẹ̀wò fún ti bí ọwọ́ ẹ̀wọ̀n ìbọn muhammadu lẹ́fẹ́ àbí àbáwọn bẹ́ẹ̀ lọ. torí pé sọ́ba lágbára ń mọ̀ lọ báwọn aláṣẹ láti mọ ẹ̀ránṣẹ́ pé ká máa fi nira ka àwọn ọ̀dẹ̀ ìfúnni. àwọn ọba tó wà láyé rẹ̀ ẹ̀dá tó wọ́n tẹ́tí sí sí àwọn sọ́nírò yẹn òun fẹ́sílà ìfẹ́ nàìjíríà wọ́n tẹ́tí sí rò ní wọn. wọ́n dẹ̀rù àwọn lọ́balọ́ba yẹn àwọn kàlífà dẹ̀rù pé àwọn ilé ìlẹ̀ nílé. wọ́n kọ́ pé amadu àtàwọn yòókù rẹ̀ fẹ́fà ló jẹ́ ní o àbíkẹ́wà àkẹ́lẹ́ fún wọn. àwọn iná bàbá ẹ̀dẹ́ fún àmà bá àtàn bá ń sọ pé ní Quran kàlámù bá. ẹ bá bẹ̀rẹ̀ tuntun ààrẹ ìjọyẹ kan jẹ ń yà ó bá bẹ̀ lọ ààrẹ ìjọyẹ pé náà jẹ ń yà ó fi tẹ̀sí yà sọ pé kòránù olùdà pé ẹ̀dá ọlọ́run fẹ́ bá sílẹ̀. mo máa mọ́ ju owó àtó bá kà fẹ́ fẹ́ dúró mọ̀ mọ́mọ́dù afárádá ló ṣàlàyé mọ́mọ́dù dúró jù ọlọ́run wọ́n ti sẹ́wọ̀n wọ́n fi yà jẹ́ ọba yẹn kú màmúmù ló kú àlùmọ̀ọ́dẹ́sìmù tó jẹ́ bí ọmọ rẹ̀ tó tẹ́ ẹbí ní jẹ́ńdà òun tó gba irú tí atúwájú rẹ̀ ti gẹ́ lórí ẹ̀rẹ́ bí lọ́nà ẹ̀sìn. Ẹ̀sùn ọmọ àwọn olùlẹ̀ o fa lórí ìṣì náà wá ó ti mẹ́wọ̀n. Ìyẹn náà tó kú ọba ọdún jẹ́ àlùwá àfikù. Wá àfikù bóyá ó tó sàn ní ọdún tó pọ̀ sílẹ̀ ọba mẹ́ta àwọn ẹni rí yóò ìbúrú ìbúrú ẹ̀sìn ìjọdàwó nínú àwọn olórí àwọn ẹni bíbí àní lọ́nà rẹ̀ ẹ̀jà ní àní gẹ́gẹ́ lọ sáà sọ fáwọn ẹ gbọ́dọ̀ gbá ó. mọ́ àwọn olórí lórí mọ́tí ẹ̀rọ àìlẹ́ ẹ̀jẹ̀ báyìí ní ìdáhùn kà sí mọ́tí àlàyé wa lè kó bẹ́ẹ̀ ó lè jí bẹ́ẹ̀ lọ. ọ̀rọ̀ ń pa tún dí ni wa ni ó ní àlìmọ́nù bìlá tó bá ti wọ́lá sẹ́ẹ̀tì ẹ̀fẹ́ wọ́n lọ́nà àwọn ìwà dúró láti gba ìrìn kẹsìn tí wọ́n á tẹ̀lé afáfá yẹn gba tiẹ̀ ara lè wá kóra wọn lọ lọ bá bí tẹ̀sí mọ́ àwọn òdìbí ká tọ́ di protest ìjọba náà sára ẹ bá dé lórí mọ́kì bọ̀rọ̀ wọn lójú nítorí láti lè tọ́ di protest ẹ ẹ dẹ̀wọ̀n sí ìṣẹ̀lẹ̀ nítorí orí mọ́mọ́ ahmed ọ̀gbẹ́ni wa ti ní ẹ̀rọ náà yìí fún ẹ lẹ́rìí pé ẹ̀fọ́ yà fi fún ẹ̀jẹ̀ tó wọ́ ẹ̀rọ mi tí wàá tọ́kọ náà wá jẹ sí ọba àlùmùtàwákìlù wá jẹ àlùmùtàwákìlù àlọ́lá ọlọ́run wá ní kí gbogbo lóṣà ìmọ̀mọ́ amúdò sọ kó wọlé sí olùwà ní kájú mọ́mọ́ amúdò ẹ̀kẹ́ ní sí us lólu gbogbo àpẹẹrẹ lórí mọ́tàlá yìí. èmi ní sọ̀rọ̀ ìfáfáàrọ̀ tó gbogbo wà lọ bàbá àwọn ọmọ àwọn olùlẹ̀ ká ah, ẹ̀yìn kan ló dúró sí irú ìsì tó tó bá lóko lẹ́ẹ̀dì àbáyé a ah, ìmọ̀mù ní fún ẹlẹ́ ìmọ̀mù ní ẹ̀rọ máa ń pe ìmọ̀mù abúlé ìmọ̀mù kíni alòsùnà àwọn yòókù bọ́ kíni ẹ̀rọ ìmọ̀mù alòsùnà náà ní bọ̀tí tó ti ẹ̀dúró sí ẹ lọ́tọ́ wa pẹ̀ ní àná mọ́tẹ́lá òjò rẹ̀ mọ́tẹ́lá pé ọlọ́run ọba ọba tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ti kí ni yìí tẹ̀ dáa rẹ̀ òun gẹ́gẹ́ ní ìsọ̀rọ̀ ní wọ́n ní ìgbàkọ́wọ́ ìgbìdì kan wọ́n tó wọ́n ti kí ní ẹgbì ìdánwò àwọn èèyàn tẹ́lẹ̀ ló bá wá ní ọjọ́ bá bẹ̀rẹ̀ pé kí ni kùrán lọ́dọ̀ rẹ yóò lọ òun kóra dúró òun lè sọ pé ẹ̀dá ọlọ́run àlejò yìí àbọ̀rọ̀ ọlọ́run lórí bá dájọ́ ìbá lè fi mọ́ mọ́ bìkan. ibùdó àdéjà àwọn ènìyàn àyè àwọn òfin wà fún alátakó إنك لعبد نجاء كما قال أفجاء نجاء وأفجاء وأفجاء أيها torípé náà mo jà ní àwọn ẹran mọ́nu ẹran ni àwọn olùsọ kẹ́kẹ̀dọ̀ náà àbí ọ̀rọ̀ náà ẹlẹ́gbọ́n òkè tó bá dá bí àbí mo ń fìrì mi ìgbà tó bá dá ìkànnì àwọn ọmọ ìyá ní ètò ìjọ kan ó ti pẹ́ ẹ̀mí wa lè fi wọn ẹ̀ bóyá ẹ̀ wọ́n ń fa ọ̀rọ̀ ìjẹ́rọ̀ ló wà níbi yíká mọ̀ kò wá pé ẹ̀kẹ́ túlẹ̀ àbí ẹ̀yẹ wọ́n sọ láàrin ara wọn bóyá ẹ̀ wá dájú ń jọ́lẹ̀ ọlọ́run tó tàbí ilé ó ní àti ẹbí sì yẹn àwọn ẹbí mi rẹ̀ tó lè kóra lójú lápá yẹn lọ sí sílẹ̀ lòdì tó kúkú dákẹ́ nígbà bá dá kú ìyẹn lọ sí o kódà tó lè sí ìyẹn yóò lè di ti àbí yóò lè di ti àtọ́jà tó lọ. nígbà tó bá ní hádẹ́dù wọn bí àbí kò sí náà kẹ́ ní àkẹ́ ní pé kò sí ní kúkú dákẹ́. àwọn ẹ̀kọ́ bàbá rẹ̀ ní wá ní ìyẹn ló tó wà kẹdákẹ́ ìkọ́lájì ìrọ̀rọ̀ lọ́rọ̀ àbí yẹ́sọ̀ àwọn ìkọ́lájì ẹ̀lẹ́sẹ̀ náà lè fi àkẹ́lá tí wọ́n lè fi yà tí wọ́n náà tó lágbára. Abọ́nà làbùdú yà lórí mọ́tàrà ilẹ̀ ni ó. Wọ́n ní òṣèré ní Kàràbù sí lọ́kọ́ gbóró yẹ wa. Wọ́n wá sọ̀rọ̀ pé Kùránì o, Kùránì. Abẹ́sọ̀rọ̀ pé Kùránì o, kíkà rẹ̀ lẹ́nu, kíkà rẹ̀ tí ó bá kà á ẹ̀dá ni ṣùgbọ́n kùránì gẹ́gẹ́ ẹ́ ọ̀rọ̀ náà ni ìròyìn ọlọ́run ti ṣẹ̀dá ní inú ẹ̀rú ti tó lẹ́gbẹ́ wáyé alhamdulilá yọrọ bẹ́yà ara mi kó lọ sọ́dọ̀ fèsì ohun àmì kí là kí ń gbàdúrà alhamdulilá rẹ̀ ara mi kí lè gbọ́dọ̀ mi kàyé kùránì àbí tí wọ́n ní ohun tẹ́ kí lè mọ́mọ́ wọ́n ti mẹ́tí bá tún lórí òye ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ máa wọ ìjà níyà àlébù ka kùrá lè wọlé ẹ̀dá ní ohun ẹ̀dá eh, ìdìbò ka ọ̀rọ̀ lọ nítorí ẹni tó káyé láyé máa gbọ́n tànà ẹgbọ́n pọ̀ sí ẹ̀yìn iná àbá ìjọ pé ní máa bá ìgbàdẹ̀ padà átàlàyé ní ilé ìyẹn tó yẹ kọ́ tó bá sọ ìṣùgbọ́n tó lá tó tún fẹ́ ṣẹlẹ̀ ìgbọ́n àmọ́ ìjọba ẹgbọ́n ọmọ fi ẹ̀dá àwọn yẹn wò kọ́lá ní wọ́n fi yáyà àgbóyìn nínú dáadáa fi alẹ́ yìí lọ́n Buhari pé Buhari ìgbà tó bẹ̀rẹ̀ ìkàkúrẹ́ lọ́dún tó tó bàrùdíyà kọ́lé pé ní àwọn ọ̀rọ̀ bá bá ọ̀rọ̀ lórí ẹ̀ náà pọ̀ àwọn sọ́rọ̀ àwọn àfáà sọ́là àwọn ẹ̀bí ṣeré sọ́lá tó kò sílé bá ń kọ́ra nínú nǹkan yìí ìpínlẹ̀ tí náà kọ́ra wa o bọ̀tà bẹ́ẹ̀ tó wọ́n mọ bọ́rọ̀ ìwé tó di tó ẹlẹ́dẹ́ tó wá kù kí n tó tún ẹ̀ kọ́ra ní ọ̀dọ́ náà ló ń bẹ́ẹ̀ ìyẹn ni ẹni tó bá bá rẹ̀ ní ọ̀dọ̀ àfúnni sínú kò mọ̀ nípa ẹni tó bá yẹ fún ọ̀rọ̀ ẹ̀jẹ̀ fún mi. ẹlẹ́wẹ̀n ni ẹ contemporary issue lórí ẹ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ló fi ló gbé ẹ̀jẹ̀ fún mi o kan fẹlẹ̀ ní India ẹ̀jẹ̀ kẹjẹ ẹ̀jẹ̀ kẹjẹ kẹjẹ economic crisis. ó lè fẹ́ ẹ̀jẹ̀ lọ́dọ̀ ẹ̀jẹ̀ rí àná o ó jọba wọn ní bàbá ń bèrò yẹn wọn káà àwọn tó ń lajú jẹ́ ẹ̀sìn ìtọ́sọ̀ yìí ti ẹ̀jẹ̀ kẹjẹ àti padà balẹ̀ ìtọ́jú gbogbo náà mọ́tí àlàyé àwọn àfún òbí ìṣòro ìyẹ̀lẹ́ ti náà fún ọ àkéde àwọn ọ̀fẹ́ ìhánú ọ̀rọ̀ ọlọ́ọ̀ni o ìpìlẹ̀ ẹ̀fẹ̀rẹ̀ òjò bá gbé gbági àwọn ọlọ́fi ìròyìn ọlọ́wọ́ ẹ̀dá ìnáwó táwọn sábàbọ̀sọ ìmọ̀ràn àbú hajjifa ni àmàlẹ́ ìbùnú àmàdùn nùhẹ́ àti nùhẹ́ ìbùnú àmàlẹ́ ìṣẹ́jú àmà ìmọ̀ràn bùkárí gbogbo ẹni tó bá ti kọ́lọ́ ọ̀hún ẹ̀dá rẹ̀ àbọ̀lọ́ bá lọ́wọ́ ọ̀kadà ní ìfàkàrí ẹ̀rọ ìjì tó wá fún ẹ̀kẹ́ máa lórí ẹ̀ lálẹ́kọ́ mi ẹ̀rọ ìjì lórí wájú sí bẹ̀rẹ̀ ẹ̀yìn òsì ẹ̀mọ́ tó kù tí wọ́n á lókè ní àbá máa kọ́ náà lábẹ́ sí. agbọ̀dọ̀ tó kura ní ọ̀rọ̀ ọlọ́run ẹgbẹ́ ẹ má rẹ̀ pé ti dùn fún àbí èwo lẹ́ka tó dó dédé nípa lè fi lọ́wọ́ kura ní pé ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ tó sọ gẹ̀gẹ̀ bí lábúgbé pàtó ọ̀rọ̀ ọlọ́run gẹ̀gẹ̀ ìròyìn ẹ̀ ọlọ́run ọba ọba tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ àti pọ̀tà ni èyí bẹ̀dá èyí tèmi. tó bá ti di afẹ́ ìkọ̀ láti ọ̀rọ̀ ọlọ́run àbẹ́rẹ́ alọ́sẹ́lá ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run báwo pẹ̀lú gbólóhùn rẹ̀ àti ọdún ẹ̀dọ́ tí wá ní ti ọ̀ tó tẹ́lẹ̀ bá ní ọ̀rọ̀ ọlọ́run láti tó bá dákẹ́ àwọn àtàrí ló jẹ́ gbèsè mi. Pẹ̀lú ẹni kàlámù láti ọ̀dọ̀ ẹ̀sọ́ díje. Ẹ̀rẹ̀ àbáyọ̀sọ̀ pé kálámù mi bá di kàlámù mi, ọlọ́run bá múra náà lọ́rọ̀ rẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́. Àbẹ́tí wà sísá tó rè sísá tó tó jẹ́ ròyìn ọlọ́run gẹ́gẹ́gẹ́ làkálíkú ìdíkálíkú. Èyí ti nínú àwọn ẹ̀dá rẹ̀. Wọ́n ti ìgbéyàwó, alihamudulilayi. wọ́n ní dáhùn pé ọ̀rọ̀ ọlọ́run òní ọlọ́run sọ́nù kan ṣe é kúlù ànábì sọ̀kan pé láwùjọ náà lè bá rò mí dáadáa ní tẹ́límọ́tì rọ́bí tẹ́tí gbogbo odò àwọn odò olóògùn tóbi jù lágbàáyé àwọn ocean àbí gbúrò gbogbo òkú tó wà lágbàáyé àti ìṣètò tí gbogbo ẹ bá dé ká mọ̀ tó kọ́ ìṣẹ̀lẹ̀mọ́ ìṣòro bí ká mọ́ tó fọ̀rọ̀ ọlọ́run ìtọ́rọ̀ ọlọ́run tí ó lè fi dé ló pọ̀ dé lànà tí dá lè bá arú ọ̀bùlà àǹtá ń padà ṣẹ̀lẹ̀mọ́ ìṣòro bí gbogbo ló lè jẹ tí gbogbo ẹ bá jẹ ní ká mọ́ mi ọlọ́run gbogbo ló sì jẹ kí wá jẹ kí ọ̀rọ̀ ọlọ́run tó fẹ́ tí wọ́n gbé wàlá ó jí náà bìí kata-kata mọ́lẹ̀ àgbà ká tó kata tó nígbà tó bá tó jẹ́ ká tó múlò ẹ̀ wà fẹ́lẹ̀ fi jẹ́ yìí inú tó gbẹ. ṣé ọ̀rọ̀ ọlọ́run ẹ̀rí kan mákànnà anda mana anna fìlà abdu wàlá anna mọ́ fìlà abdu ní ṣájára àkàlámù káyọ̀ ògbógi tó ẹ̀mọ̀ ìwé ọlọ́run lọ́dún tó sọ́mọ́ káyọ̀ ògbógi tó àlàyé gbogbo ẹ̀ lọ́dún ẹwẹ́ ibi pàǹdàmù àbáfíà ẹ̀yọ́ níbi ìdí gan kọ́lá fún ìlànà ìlẹ̀ lára ká gbogbo ojú tó alága ilẹ̀ ká gbogbo kọ́lá fún kàmá fi ràn ọ̀rọ̀ lọ. ọlọ́dọ̀ ní báàbí ẹ̀mú ju ìbáàdì sábà àbúkọ̀rì kí gbogbo odò wá dé ká wá dọ́rù ẹ̀ lẹ́ẹ̀lẹ́ ìdí gbogbo odò odò ìkádọ́ ẹ̀ lẹ́ẹ̀lẹ́ mọ́ ẹ̀ lẹ́sẹ̀ dájú tẹ̀lé mọ́ ọ̀rọ̀ ọlọ́run yìí kò ní قل إن الله عزيز حكيم أولي الله أمر الحسين أحد من المشركين استدارك أجري حتى يسمع كلام الله أنا أقول لك أرول أرول أرول أرول أرول أرول أرول أرول ìròyìn ọlọ́run ànábì àkọ́kọ́ ṣe àwọn ìṣẹ̀lẹ̀ náà ti la ìta mọ́ sí ìṣàrẹ̀ ìmọ̀ràn kọlà fún wa tọ̀ ọlọ́run fún wa tọ̀ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú kí ìṣẹ̀lẹ̀ máa ń ṣe la àwọn ọ̀rọ̀ ọlọ́run tó ṣe kí ládé ti ṣàkà fún lọ́dọ̀ lọ́yẹn ọ̀rọ̀ ìwọ ọ̀rọ̀ àwọn àfáà ní káyé ọ̀rọ̀ ẹ̀dá ni pé kóru àmẹ́jọ ní kẹ̀dá pé àpapọ̀. àmẹ́jọ ní kẹ̀dá pàpapọ̀ àlejò ìjọ ọlọ́run tó láwọn lórí tó láwọn lókè tó rò pé ẹ̀dá làwọn yìí wọ́n bá rí ká àwọn ìpẹ̀lẹ́mọ́tì láì ta máàdì mo wá pẹ̀lú orúkọ ọlọ́run ohun ìtàkàtọ́dọ̀ ọlọ́run orúkọ ọlọ́run tó pé mùsàárẹ̀ bàkálà eléyìí ni wàá ìròyìn ọlọ́run ìgbésẹ̀lẹ̀ ọlọ́run ìròyìn ọlọ́run tẹ́lẹ̀kẹ́ bá ní mo wá sọ lọ́dọ̀ ọlọ́run àbúrò bíyà mo wá sọ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú iná àti iná. ìròyìn báwo. ẹ́ ní kí bẹ́ẹ̀kẹ́lá ẹ̀rọ ó ń bèèrè ìyẹn ọlọ́run àbí ẹ̀rọ náà tẹ́lẹ̀ yẹn kí ìyẹn ọlọ́run bẹ́ẹ̀ kí wá bàtà ń sọ náà ojú ọjà fún ẹ ṣé bẹ́ẹ̀ ni na tó ẹ́ ọláyé náà ti ná àbúhàlẹ́ ọgbọ́n ó kọ́ lẹ́yìn torí pé náà ti mẹ́rin ọ̀rọ̀ tó ọ̀rọ̀ náà ṣùgbọ́n àwọn àdìgbẹ́yẹ́ ní gbogbo àmọ́ káwọ́ ẹtí wọn sáré ní àbẹ̀rẹ̀ láti wọ́n gbọ́dọ̀ tẹ̀lẹ́mẹ́tì náà gbogbo kùránì wọn lè ra gbogbo àwọn gbogbo tó wájọ́ ọ̀rọ̀ náà kúkú tọ́jú ibi ló gbé lẹ́yọ̀ ọ̀fẹ́ wọ́n tábà bẹ̀rẹ̀ wájú ọ̀la iná àtẹ́lẹ́ tó wájú ọ̀fẹ́ tó sọ pé òun fi iná àtẹ́lẹ́ yẹn kàkà fọ́dọ̀ lọ pé ìròyìn ọlọ́run òun ní kàkà àmì ní problem tó tẹ̀lé àmì àmìwẹ̀ ní problem tẹ̀lé ibi tó tẹ̀lé pé lójú problem tó tẹ̀lé wá ní ká máa ta ọ̀sẹ̀lẹ̀ sálá nìkan tí nàbẹ́ bá wù wá yóò nìkan ní àṣà. Lórí pé nínú àtẹ́lẹ̀ náà tẹ̀lé wọ́n ti láì ní ìlà mímọ́ nínú tẹ̀lé wọ́n ti láì bá kọ́rọ̀ mọ́ nínú tẹ̀lé wọ́n ti láì àmì ìwà fún gbogbo ẹ̀sìn. Ìgbà tó sọ́kọ̀ ẹ̀sìn fún ọ̀dọ̀ ọ̀la nínú àtẹ́lẹ̀ rẹ̀ dúró pé àwọn ìkẹlẹ̀ àbí asálẹ́kà ìkẹlẹ̀ mọ́ síkà. Ọlọ́run mo bẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ ẹ tó ní láyé báyìí láyé báyìí ìgbẹ́ ìta ń láwùjọ bíbí àmì àwọn òfin pé àwọn tí ẹ̀fọn kà á bẹ́ẹ̀ ọ̀pọ̀ lè fàyè láti fẹ́yẹ́ màkà kaba bá lẹ́nu pé ọba ń sábà ọ̀gbọ̀n òfin sáyẹn gbọ́dọ̀ ká bí wọ́n bá ń wọ ká ìwọ́ ká ń jẹ nàm. lára bá tún ọ̀pẹ ní ọlọ́run ń sọ̀rọ̀ yìí ọlọ́run ní ọlọ́run bá mọ́ ká sọ̀rọ̀ ẹ̀dá kò ní torí kí ni àti ẹ̀dá kí ni ẹ̀sà bá ti dá mọ́fà yàtọ̀ láàrin ẹ̀yìn kù. kẹ́ẹ̀kọ́ torí pé ọ̀nà tó gbọ́rọ̀ yẹn kí ni jẹ́ sàmẹ́lì pàtó tó nínú àwọn bùkítà sí. ṣé àwọn ìjọba ẹgbẹ́ ní ọ̀rọ̀ ìlú sí kí ni kí ni kí ni wọn mú wá báyìí kí ni mọ́tò bá yàtọ̀ sí àwọn yóò wá bá mi gbogbo yóò fi náà sí ẹ̀fẹ́ bá ní sọ̀rọ̀ láti kú ní ìpèsèlè èyí. àbíkú ní káàdì sọ fún bá ní àná ọ̀sọ̀fẹ́ pé àlẹ́ kìí ká ọ̀rọ̀ ní òwá bá kò wá bá ìgbọ̀rọ̀ yìí wá bá ló gbogbo ló wá bá gbogbo tá a tó ti mú sáyé àtọ̀ pé kẹ̀lé ìmúlẹ̀ tó lọ bá bọ̀ pé ọ̀rọ̀ dàìrẹ́tì yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ òun ṣe kí ni òun bọ̀ yàtọ̀ ilé ẹ̀rí kẹ̀kẹ́ ilé ẹ̀rí àtàkẹ́ àní ọ̀pọ̀ ìgbẹ́ ọlọ́run ní ìsọ ó bá sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn lọ. wọ́n ní inú ẹ̀rí òní pé wàbàjá ńlá lè ní jábà ní ọlọ́run bá sọ̀rọ̀ náà sàlá òun rẹ̀ tó fi àsọ̀rọ̀ àdáká ní ìjàlá rẹ̀ òkè bá kọ́ látara tuntun bí ọlọ́run òkè olè ìtàgẹ̀. ibi tẹ́lẹ̀ tó mú alágbára wa nígbà tí musa yé kí musa gbọ́rọ̀ káyipé ìdísí ni kò ní ọmọ àdí tí wọ́n tẹ́lẹ̀ mo tí musa ò ní ọ̀nà lánàrí gbogbo ọ̀nà àjẹsùn sí ojú lọ káyipé tí gbọ́dọ̀ mà ní kò ní kẹ́kẹ́ gbà tí gbọ́rọ̀ yẹn. nínú ọlọ́dọ̀ ọ̀làmọ̀dé àmọ́bá ìmọ̀tọ́ ìlẹ̀ ọ̀sàlámọ̀hú rọ̀bọ̀ nígbà tí mo ká tó wá ìtọ́rọ̀ ní kó wá ìlú òkè tó ń pè tó wá tó mọ̀ sí fún àwọn òfin wọn ló ń wá bá sọ̀rọ̀ wọn làrọ̀ bí a ní àwọn sọ̀rọ̀ ìwé jẹ́ eré ẹ̀ àìkọ́nà ọ̀gbẹ́ sọ̀rọ̀ ni mọ́tò ní ilẹ̀ ẹni bọ́ọ̀dì àti òbí ní sọ̀rọ̀ rẹ̀ á ti tẹ̀ tó lẹ́ni tí sọ̀rọ̀ ni káyọ̀ tó ní ìdílé pẹ̀lú ní jẹ́ eré ẹ̀ ṣé bífọ́ kó tó lọ bẹ́ẹ̀ ní òsì mẹ́kọ́ wà yìí lásìkò náà ni. ìgbà tó wà ní àpè ẹ̀mí ya mú ta ṣe tẹ̀lé rẹ̀ bọ̀ sí ní ìgbà méjì lúgbọ́ orí àyè ní lúgbọ́ ìwé jẹ́ rí ẹ̀ kọ́lá láńsàrọ́ ní ọlọ́ni ọ̀lẹ́rí ni bó láti fún ọ̀lẹ́rí níbi ọ̀lẹ́rí láwọn láwọn láwọn sàmkàbàríyà tí láwọn àbádò ní láyé láyé kẹjá ẹgbẹ́ rẹ̀ tí wọ́n lè gẹ́rẹ́ láwọn là ní ájàbà kò ní gbọ́n láyé láyé ẹni àwọn tó fẹ́ láyé láyé èyí ni àǹfààní náà fúyò bẹ́ẹ̀ náà fúyò oró yàtọ̀ fìdúró ní àná èrè wà pé ẹ̀wọ̀n gidi yóò tó ń bèèrè pé nígbà tí wọ́n bá gbọ́rọ̀ ìfún tí ó gbọ́ ní olóògbé gbọ́rọ̀ dérí ẹ̀ ọlọ́run ọ̀ dérí ìrírí láyé ọ̀dá tó ń gbọ́rọ̀ ilẹ̀ ìjẹba ìgbọ́n mọ́ ọ̀hún kù àyè ní sàkọ́rọ̀ mẹ̀káánì tó ti bá lè dúró wa ọlọ́run ti sọ ní ìṣẹ̀lẹ̀ tó ti tó ti bá lè dúró ló ti wáyé pàtàwọ́ pàtàrọ́ ní sáwùfà àti bí àwọn ẹ̀ṣẹ̀ ìwọ́n tó wù nígbà tí ọlọ́run rẹ̀ sọ pé ìrẹ́lá tara mọ́lẹ̀ rẹ̀ ẹwọ́ òkè ẹwọ́ òkè bẹ́ẹ̀ òkè ní àpáta sí láàrín òkè ní ojú omi dára nílẹ̀. nígbà tí ọlọ́run rẹ̀ sọ pé àfọ́rà dákàlì fàjà aláwọ̀ dákàlì afọ̀njà aláwọ̀ dákàlì òkè bá fọ́ fọ́ pẹ́lẹ́pẹ́lẹ́ fàkàrọ̀ musa sọ ikọ̀ ẹ̀rọ ẹ̀dúgbẹ́rẹ́ òkè musa ti gbà kú lọ sí péjì ìrọ̀lú ọmọdé ìdíje yorùbá falámà àfàáfọ̀ nígbà tí musa wá jí òde ń tẹ̀sán musa pé mọ́tò ìlú tó lọ kọ́lá kọ̀ọ̀kan anáka tó tù lé à mo tún bá òbí rẹ̀ lé mi wàhánà àwọn ìlú kílé lé mi jẹ́ pé yóò àtọ̀nà musa rí ẹgbọ́rọ̀ lọ ara ọ̀rọ̀ tó gbọ́ tó wá dùn mọ́ ẹ̀ lè jẹ́ rí ọlọ́run àti àlọ́ wa tààlà. nínú ẹ̀rí ọlọ́dọ̀ wa kálámọ̀ lọ ogun sá ẹ̀sìnbí inú kálámọ̀ gbígbà ẹ̀rí gbígbà tó lágbára ọlọ́dọ̀ wa gba ń gbéra ẹ̀sìnbí olú ìmọ̀tíláṣí ẹ̀sùn wa kádà rẹ̀ pẹ̀lú mọ̀fúnú ẹ̀ pẹ̀lú mọ́sàrẹ̀ kálámọ̀ ọ̀gbẹ́ mọ́sàrẹ̀ kálámọ̀ jẹ́ ẹ̀sìnbí mọ́nà kálámọ̀ lọ ogun sá ẹ̀sìnbí inú. àlọ́ gẹ́gẹ́gẹ́gẹ́ ni bá gbé ìkọwọ́ bá kádà rẹ̀ pẹ̀lú mọ́sàrẹ̀ atọ́fíì nípa ni. نذكر المسؤول المطلق من بالتعكيد الفعلي ومن قراءة الكتابة قراءة حقوق عدو تلوم بامر أبرد أما المعتزلة كانوا لبا كانوا القراءة بعدين wọ́n á lọ́kọ̀ọ́ká kúrò á ní ilé ìjọba gbẹ̀yìn pàmò wọ́n á ní áyà yìí tí kò lè wá ní kíra pé wákàlámọ́ lọ́ọ̀hà Musa tẹ̀sílẹ́mù wákàlámọ́ lọ́ọ̀hà Musa tẹ̀sílẹ́mù. Jẹ́mọ̀ kí ni ìtumọ̀ ní wàá jẹ́wọ̀? Wákàlámọ́ lọ́ọ̀hà Musa tẹ̀sílẹ́mù. Musa ló fọ̀rọ̀ ẹ̀ka ti fọ̀rọ̀ ní nẹ́fúlù báyìí ó jẹ́ ìmọ̀ fún ìdí. Ẹ̀rọ pé Musa ń fi haraka ìrọ́bù rẹ̀ mú fọ́dà ara مقدرة على الحرف الأخير موسى موسى نبي هذه بدر رفع هذه بدر وجرى قال موسى موسى أكمل في توسع في المسلمين إذا يجري قوم ولا أبي ثم قالوا لي خلاف وابن يدكاني أنت وكلام الله موسى تكليما kí Musa ló bọ́lọ̀ sọ̀rọ̀ lórí sọ̀rọ̀ kó lè bá tó mọ àtúndàtì. Bàbá ìwà ni ẹbí bá kà á lọ ìmọ̀ gbọ́.

tó dá gbọ́dọ̀ gbà nínú ìròyìn ọlọ́wà ọlọ́wà ọba ọba tó lè bí ọba tó lè ọ̀sìn. abúlásíà ọ̀rọ̀ ọlọ́run ẹ̀dá ni àbí ìròyìn ọlọ́run ìròyìn ọlọ́run ọ̀rọ̀ yìí pẹ̀lú lábùkù mi ẹ àti sọ́ọ̀tù tó ní ohun yìí ìní musa fi gbọ́ kìí tèmi inú àwọn afáàkálá òjò àwọn tẹ̀ ti dá gbogbo ẹ̀rí àbá àti ọmọ bọ́ ẹ̀fà bá ó ní ìyẹn sàkọ́kọ́ nígbà yẹn nígbà tí ẹ̀rọ jáde àmọ́lẹ́yìn rẹ̀ tún gbé ìsọ̀lù bàbá ń sọ. ìkáwọn ọ̀rọ̀ ìtọ́rọ̀ ti sọ̀rọ̀ òkèlà ọ̀rọ̀ ọ̀pẹ̀tẹ̀ pé ní àbúrò pé kò hàn. Ètí ẹ̀ka lébè yẹn yé di kìfé ní ẹ̀bá mọ̀. Ìbá bẹ́ẹ̀ mọ ní jìbìrì lò nígbà tó lè fún ní àwọn àṣàyà ẹni mi sí ìwé sí àgbẹ̀. Nígbà tó bẹ̀rẹ̀ wá sí orí fáwọn gbèsè kọjá sí táwọn àṣàyà àṣọ bá gbé. Ó ní ìgbé sí yẹn jìbìrì lò wà á gbọ́ jìbìrì lò wà á gbé àlẹ́bí ló ìlà ajáde tó fi ìjọba ó ń torí ìbírí lò léde ògbọ́lá làrúbáwá nígbà tí ìbírí bá mi sáré sáré báwa lọ kó láti àpò ń kọ̀ àjẹ́ tí ló fi ayàtọ̀ sí àdìs ẹ̀ káàdì ìgbẹ́ ni wà yìí wọ́n náà nìbọn kò wá sí ìjọba ń tẹ̀fẹ̀ àlẹ́bí ṣé wọ́n bẹ́ẹ̀ yẹn ti tú rú mú abáfẹ́yìn àfáwa abẹ́yìn àfáwa owó lọ́wọ́ wa ìpẹ́ ẹ̀ka mọ̀ ní èmi káwọn fi ọlọ́run àtàwọn àtàlá ọba sọ̀rọ̀ sọ̀rọ̀ ni ọba tó ń gbọ́rọ̀ ni ọba tó ń rí rẹ̀ ni Kùránì ọ̀rọ̀ ọlọ́run ìyẹn ló bá kábà fẹ́ bífáì Kùránì ọ̀nà alìkùránì kàlámù ńlá ọ̀rọ̀ kan ní ọ̀rọ̀ ọlọ́run bí ẹrù màkàlókè tí èdè kìíní tó ṣẹ̀dá tó bá bá dún mẹ́ra àdìfáì kọ́ra àbá àdìfáì ọ̀rọ̀ náà tó ṣẹ̀dá àbí ẹ́ lóòótọ́ tó bá fẹ́ ọ̀rọ̀ náà tó ṣẹ̀dá àdìfáì kọ́ra àbá àdìfáì nítorí pé Adọ́kú gẹ́rù màkìlúkì, alùpàá ìkàlámù la gẹ́rù màkìlúkì. nígbàtà ní kàlámù ńlá àtìkè lọ́rọ̀ náà tábà ní wáyé ẹ̀rọ ètò wáyé ẹni ní sílẹ̀ lára sọ́wọ́ àìlé ní àǹsáǹpì ọgbọ́kàtà wà fún ìdàtò wọ́n ní bí bọ̀tù nígbàtà ní kàlámù wáyé ẹ̀fẹ́ náà ànúwàdù wáyé ní tẹ̀kílìn àbí ọ̀rọ̀ náà ní pé tẹ̀dá adìfáì kọ́ńtà láì dìfáì tó kí ló dé lólólo àwọn ọ̀kẹ́sílà àwọn ìgbàkọ̀rọ̀ àwọn àṣáyà. Ókè nínú ìbádà, ọ̀dọ̀ ọlọ́run ti bẹ̀rẹ̀, ó ti wá. Agbègbè tí wọ́n kẹ́ fún ìgbésẹ̀ wọn Al-Qur'an kàlámù lá jẹ́ mọ̀sálùkù. Tọ́ba ní Al-Qur'an kàlámù lá jẹ́ mọ̀sálùkù ṣe ọ̀rọ̀ ọlọ́run tí òṣèré dání. àbúrò àfúndì bẹ́ẹ̀ pé wọ́n ní abu alimọ̀nẹ́ sábú ala muhammadu torí pé tàrọ́t kàlámùlá gẹ́rù màfínú injil kàlámùlá gẹ́rù màfínú tábà ní ọ̀rọ̀ náà ṣe ẹ̀dá adébẹ́ injil ní ọ̀rọ̀ náà ṣe ẹ̀dá àtọ́lá ní alimọ̀nẹ́ sábú ala muhammadu ẹ̀hẹ́ àti yọkílẹ̀ gbọ́gbà tàrọ́t àti injil ilé nínú ìpínlẹ̀ àkídà wa ni bóyá ká dé nítorí pé agbọ́n rẹ̀ nínú àbá tó fẹ́ mú àlè mẹ́nu bíi sínú lórí kọ́dà káyọ̀lé wà ṣáàtì káwọn tó tó mú ẹni lọ́rọ̀ kọ́dà òun náà tó fẹ́ oníṣókèrè pé àkídà wa agbọ́dọ̀ mójútó àmọ́ ń kọ́ ní o àmọ́ ń kọ́ àkídà ni èyí fi pé ọgbọ́n orí yẹn gbé ọ̀rọ̀ àdìsọ́kẹ̀ àwọn ìkọlù owó ti là àkọ́kọ́ tẹ̀yìn gbọdọ̀ bójútó àwọn sàábà ní sàlámúná alìmọ́ná kọ́bùlà àná nípa alámọ̀ ìkọ̀rán ìmọ̀ ní àkọ́kọ́ kákọ́kọ́ àlùkọ̀rán fọlọ́mọ̀ ẹ̀kọ́ alámọ̀ ìkọ̀rán nígbà tá a wá kọ́ kùrán ìdídájẹ́ ìmọ̀ ẹ̀nà awálé kó o wá ìkórè lọ balógun ìkọ́ kùránì kò jẹ́ hápù nìkan kò tí ì tó ẹlòmílẹ̀ ní àgbàlagbà àti kò tí mọ̀rọ̀ ẹsẹ̀ rírẹ́ ìbẹ̀lẹ̀ tútù. ọba rẹ ọmọ onídùúgbò ètò kùránì bá dùn wọ́n pẹ̀lú ah, àlẹ́ ilé agbárí kọ́dọ̀ ní rẹpítẹ́ǹtì rẹ̀ tí ọba gbọ́dọ̀ ẹ̀ lọ. kò sí ilé àkéjọ kò yí sí mọ́ ìtọ́ fi jọ pé pẹ́ẹ́tẹ́tì pọ́ǹtì náà káàlì ìmọ̀ nìkan bọ́dà tó ti tọ́ba tí wàá nímọ̀ ìwọ́tọ́ tí mo tọ́ ọ̀dọ̀ rẹ̀ á lọ fọ́kùnrin àdì tuntun àhà àwọn lè fi nígbàgbọ́ torí kọ́ sí ní foundation mọ́tò ní foundation ní ní ìdáná ti lọ ìwọ̀n nìkan tó láà ẹni ìgbẹ́ ló gbúdọ̀ kúránì bóyá kí ni bóyá tààrí ni ó gbúdọ̀ kúránì kọ́ sí wọ́n mọ̀ ọmọ ìmọ̀lì ọmọ àtìlẹ̀ bóyá jà ní ni bóyá káàdì jí ni bóyá tòkì ní àwọn fílípì ẹ̀fọ́ níbi níbi wàyé ọ̀sọ̀ yà àbí ọmọ kúránì ọmọ foundation yìí wọ́n lè bá lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ pé yẹn ti fún ní àkídà tó ń yẹn lọ́dún àwọn tẹ́ta yẹn lọ́dún tó bá tó bá tẹ̀ sí ṣé ìgbésẹ̀ tàbí tó bá fẹ́ gbé lọ gbé ìṣàrẹ̀ lọ́yà tàbí eléyìí ó kẹ̀dẹ̀ ní ẹnu kùránì ẹ̀ kò wé ní àkọ́kọ́ àyẹ̀bẹ̀kọ́ ni tó gbà bá mẹ́jẹ sọ fún àwọn àwọn àwọn àfọ́pàdà jáde kùránì ẹ̀yìn ìhàlẹ́ rẹ̀